الصلاة فواسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم آه تفسير القرآن العظيم في أنباك كارلو نبتي أكل سورة البقرة هنا آية أقرك أتي أقجي أتي مارو 145 نعم ni a kàlẹ̀ ní nam wala in ittaba àbí أعوذ بالله من الشيطان الرجيم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعض ولئن اتبعت من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن أيت خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن أيت خرجت فول وجهك شطر المسجد الحرام وعيت ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم أجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون Allah subhanahu وتعالى نبي níbi àyà tí اليهود kàlẹ́ ní ọ̀rọ̀ àwọn al-Yahud náà ni ọlọ́run bá fẹ́ àwọn àlàyé ṣe sí wọn fún wa nípa pé bí wọ́n ṣe rí àti àwọn ìwà tí wọ́n máa ń wù pàtàkì jùlọ sí ẹ̀sìn Islam tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wa ọlọ́wọ́n bá ń ṣàlàyé ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ àwọn Yahudi tó ṣe pé ẹni tí irú wàyí náà bá ń bẹ ní ara rẹ̀ àwọn èèyàn máa sọ pé ẹni yìí ẹ̀yà àwọn Yahudi ni kí ni àwọn nǹkan náà tí a bá sì wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà nínú àwọn ìṣesí báyìí náà ní ń bẹ ní ara rẹ̀ kọ́lọ́wọ́n bá kí kó ṣàánú kó sàlékún tọ́sọ́nà fún wa. ọlọ́wọ́n bá ń sọ fún anábì sallallahu alayhi wa ipe wàlà in àtẹ́yìtà alladhina utul kitaba bikulli ayatin ma tabi'u qiblatak ọ̀rọ̀ nípa kíbla náà ni ọlọ́wọ́n bá tó ń bá lọ ló wá fi ń ṣe àlàyé ìṣesí àwọn Yahudi ọlọ́wọ́n bá ní wala in ataita alladhina utul kitab kódà tí ìwọ ànábì sallallahu alaihi wasallam tó bá mú gbogbo ti ń jẹ́ àìrí ohun àmì tó mú wá tó ké gbogbo ẹ̀ ló kó wáyányá máa tẹ́bẹ̀ ríú kìbìlátàk àwọn yahudi yìí àyẹn ni pé utul kitab àwọn tá a fún ní tíra àwọn náà ni àwọn yahudi ètò ànábì bá gbogbo tó bá lè kó mú wá fún wọn nínú wọn àmì ọlọ́run ọba máa tẹ́bẹ̀ ríú kìbìlátàk wọn ò ní tẹ̀lé ibùdájúkọ rẹ kí wọ́n ní ọ̀dà ibi tí wọ́n náà kọjú sí náà làwọn náà máa kọjú sí yẹn ni pé kí wọ́n tẹ̀ síbi ẹ̀sìn tí anábì sallallahu alaihi wasallam ń ṣe bó ṣe lè hù kí òdodo yẹn kí wọ́n rí tó anábì ni ọlọ́wọ́ bá ń sọ fún anábì sallallahu alaihi pé wọn ò ní gbọ́ wọn ò sì ní gbà. الإمام ابن كثير رحمه الله وني يخبر تعالى وني يلغب أنفوان روي ننو آيه عن كفر اليهود نقا كفري أي شيء موري يلغب سيما يهودين شيء وعنادهم أتيوته tí wọ́n ń bá kí wà mukhalafatuhum ma ya'rifunahu min sha'ni rasulillahi sallallahu alayhi wa sallam àti títakò tí wọ́n ń takò in tí wọ́n ti mọ̀ nípa nabi sallallahu alayhi wa ó ti wà nínú tírà wọn ipe annabi kan bọ̀ wá o òun ni ó jẹ́ annabi gbẹ̀yìn kódà wọ́n máa ń fi annabi yẹn dẹ́rù bá àwọn tí wọ́n ń ṣaburú láàrin ara wọn ipe tẹ́ ń ṣe tí ọ̀dà yìí annabi kan bọ̀ wá lẹ́yìn tó bá dé ẹ̀rí pé tẹ́ ń ṣe yìí yóò sọ pé kò dá náà ni ọ̀kánú yastaftihuna ala wọ́n máa ń fi wọ́n máa ń fi ànábì sọ̀rọ̀ sọ́làmù yẹn wọ́n fi ń dẹ́rù bá àwọn èèyàn ni wọ́n máa fi ń ṣe wá àti fáwọn èèyàn àmọ́ ń tá wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ẹ̀gàn látara pé kí ni ibi tí wọ́n ń rò wípé ànábì yẹn ọbọ̀ sí kò bọ́ sọ́dọ̀ wọn àmọ́ dá wọn lójú pòun náà ni ọlọ́run wa ń sọ fún ànábì sallallahu alaihi pé má wulẹ̀ wàhálà rẹ̀ sì má banújẹ́ lérí ọ̀rọ̀ wọn. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية tó bá mú gbogbo ẹ̀rí wá fún wọn tó fún àwọn tí wọ́n ti nítìrà ṣáájú ti ẹ̀ yìí máa tẹ́bẹ̀ ríú keblatek wọn ò ní kọjú síbi tó ń kọjú sí ẹni kí wọn ò ní pa ẹ̀sìn wọn tì. Imam Ibn Kathir ní wàlẹ́wọ̀ wà annahu law aqama alayhim kulla dalilin ala sihhati ma ja'ahum bihi kódà kó mú gbogbo ẹ̀rí wá láti fi rinlẹ̀ pé tí mo mú wá yìí òdodo ni lamma taba'uhu wọn ní tẹ̀lé o wọn ní gbọ́ wa taraku ahwa'ahum wọn ò ní fi ìfẹ́ nu wọn kalẹ̀ ọlọ́run á ní tó bá rí báyìí wa ma anta bi tabi'in qiblatahum ìwọ ànábì náà ìwọ náà sì nílé tẹ̀lé tiwọn náà. alimami ibn kathir ní ikhbaru an shiddati mutaba'ati rasul lima amara allahu bihi. ibi ilé o tẹ̀wé kọ́lọ́wọ́ bá gan-an oúnjẹ kó yẹ wa pé ànábì sallallahu alaihi wasallam tí mo fi ṣẹ́ran gan-an òun náà ti iṣẹ́ tí mo fi ràn. báwọn ò ṣe ní ike kí wọ́n gbà pé ah àtẹ̀lẹ́ta nàbì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì ní ó sì ní gbà pé á ìgbà tí wọ́n wá tẹ̀lé tèmi yìí jíkì mi náà wá tẹ̀lé tí wọn ọlọ́run bá ní wà mẹ́ anta bitabi'in qiblatahum ọ gbọ́dọ̀ tẹ̀lé ìbùkọjú sí tiwọn náà jíkì tọ̀ ìgbà wá gbà tèmi jíkì mi náà gbà tìyín ọlọ́run bá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wa annahu kama hum mustamsikuna bi ara'ihim wa ahwa'ihim Imam Ibn Kathir ní bí àwọn Yahudi bí wọ́n ṣe lé kókókókó ipe ìfẹ́ inú àwọn làwọn máa bá lọ fa huwa aidan mutamassiku bi amrillahi wa ta'atihi Annabi sallallahu alaihi wasallam ọlọ́run ní òun náà dúó pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìmọ̀ tẹ̀lé ọlọ́run ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ wọ̀ltẹ̀bá maradọ́tì àti ìmọ̀ tẹ̀lé pé ìyọnu ọlọ́run lè ní wá wà annáwó láyé tàbá àhùwá àhùm fi jẹ́mí àhùwálì anábì sallallahu alaihi kò ní tẹ̀lé ìfẹ́nú àwọn yahudi rárá bó ṣe lè kọ́ máa ọlọ́run tó wá ní wà máa báyìí ń bè tábì ń kìbùlátà báyìí àwọn gan fúnra bí wọ́n ṣe wà yẹn nípa àwọn Yahudi àtàwọn nàtọ́rọ́ àwọn gan wọn ò gbà tara wọn Yahudi àti nàtọ́rọ́ wọn ò gbà tara wọn Yahudi ò lè ju ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kó sọ pé nàtọ́rọ́ lọ́dà ẹni kó sọ pé àwọn Christian lọ́dà àwọn Christian náà wọn ò ní lè gbà kan sọ pé àwọn jíù lọ́dà sọ̀yẹ́ ni pé ọlọ́run bá ń tú àṣírí ti ń bẹ láàrin ara wọn fúnra wọn nù bí a ti ṣe wà yíta bá kí àyà yìí tán àyà yìí náà ó ṣe rìlẹ́tì máa wùjọ wà yìí gidi gan-an torí pé kí ni tí a bá wo nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe bídáà nínú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam nínú islam tí wọ́n fẹ́ fa nǹkan mí yọ jáde tí pé ṣetán ó ti wọlé tọ̀ wọ́n nínú páwọn ń jẹ́ mùsùlùmí nínú páwọn ṣe islam tí ó sí ń wọ́n wà fẹ́ máa gbé wọ́ lọ́bàá sọ fún wọn pé àní ẹ máa ṣe eléyìí máa ànábì ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wá máa rí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n mọ̀nà lè kó wá àwọn ọ̀rọ̀ tí ò jọra àwọn ọ̀rọ̀ táwọn afá ti yanjú ti pẹ́ bí kan máa ní kùránì tẹ kọ kùránì tẹ kọ síbídìí àkọhùn kùránì bó ti kọ́ síbídìí àkọhùn ọ̀rọ̀ tó ti pé ọmọ js ọmọ ss one, tó bá lọ secondary school ọ̀rọ̀ yẹn gbóyè tó bá lọ secondary tó bá ti islamic study ní xx1 kò sí bẹ́ẹ̀ ṣe ní kọ bẹ́ẹ̀ ṣe ní ka compilation of the holy quran ẹ̀ka standardization of the holy quran so gbà tọ́mọ bá ti ń karú yíhun yóò ti ma ti ń dààmú ọpọlọ tẹ̀yìn lónìí pé ipe bídíà ni kíkọ́ alukur'an jọ ó tún lè sọ yíhun tán kó tún ní ọ̀dà bó ṣe wọ́ tí wọ́n wọ́n Qur'an tí bí dé àkọ́lé yìí ń ọ̀rọ̀ tó ti pé àwọn àfáà ti yanjú rẹ̀ káàtì wá ní òkè ipe bídí àní ló ṣe wọ́n Qur'an ipe àti bá nàbí ọ̀wọ́ Qur'an ntàwa bí ó ní pé anábìnrin la tajtami'u ummati ala dalala anábìnrin àlèhùnmọ̀ yìí ara orí tọ́lọ́wọ́n ṣe fún ọ ní pé gbogbo wọn ò lè panupọ̀ lérí àánú mú sọ̀hábà kan wá àbí tábìrì kan tó tako bí wọ́n ṣe ń kọ al-Qur'an gbogbo wọn náà lẹ́nu wọn kò lè lérí tó náà lè fi mọ̀ pé ẹni tó bá ń jẹun nífẹ̀ẹ́ nu ẹ̀wúrú tọ́lọ̀ wọn bá ń sọ nípa yìí nìsín náà ni ẹni tó bá ń jẹun ní súnà tó fẹ́ sẹ́sìn wàláì tọkàn náà ni pé sáàdó dédé pẹ̀lú ẹ̀rí tí wọ́n bá ti rí màá bá tiẹ̀ lọ wala in ataita alladhina utul kitab tẹ́rà àwọn tọ́lá àwọn kéwú àwọn náà máa ń lè nífẹ́ ẹnu máa ń dààmú wọn nípa ọ̀rọ̀ à ń dádàkúdálẹ̀ à ń ṣe bẹ́dẹ́à nínú ẹ̀sìn wala siyama àbíyàn ẹni pé pàtàkì jùlọ tó tẹ̀ ti di jíjẹ fún mímu tó ti di iyì mọ́ wọn lọ́wọ́ tí ti wá ṣe lọ́sọ̀ fún wa. ìwọ́n tó ń ṣe súnà tó bá ló kó ẹgbẹ̀rún ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kalẹ̀ wọn ò ní gbọ́ o wọn ò ní gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ ni wọ́n mọ̀ wá kiri wọ́n mọ̀ wá mi kiri tẹ́ bá sọ fún wọn pé àníntánẹ́bì sallallahu alaihi wasallam ọba ṣe èèyàn ò kí ń ṣe nínú ẹ̀sìn níjọ́ kan lè sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan lọ́ba ní àá ẹ̀hún sì mọ́ àníntánẹ́bì ọba ti yẹn gbọ́dọ̀ sínú ẹ̀sìn àìmọye nǹkan táwọn sàhábà ṣe tó ṣe pé ànábì kọ́lọ́ kọ́ wọn àwọn ni wọ́n ń ṣe ọba ní ọyá mápòjú ẹ̀ wọ́n ní mápòjú ẹ̀ wà wọ́n lẹ́rìí bákan lọ́wọ́ ẹ̀ mọ̀ mẹ́rin ẹ̀ wá ó ní ọ̀dà ipe njọ́ tí ànábì sallallahu alaihi wasallam ní sami Allahu liman hamida ó ní ní sàhábà kan bá ní rabbana wa hamd ó lẹ́nu tánàbì kọ́ wọn nù òun wá fi kó pé hamdan kathiran tayyiban mubarakan fihi ọlànàbí ọ̀kọ́ níyì ó ti wì í ọ̀rọ̀ ara àdàdó báwọn lẹ́yìn gbà wọn làwọn bí pé kí lànàbí wá wí lẹ́yìn gbà wọn gbàtà nàbí kírun tán ànàbí níta ló sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́yìn nígbà tí à ń kírun lágbájá ní èmi ni ẹnìyẹn ní pé mi ni anẹ́bí wa ń sọ pé ah, gbólóhùn tó wí yẹn gbólóhùn da púpọ̀ gan kọ́dà àwọn sọ̀háb àwọn màláíkà bí wọ́n ti gbọ́ gbólóhùn lẹ́nu rẹ̀ ló sáré ń dùn wípé èmi ní kọ́ èmi ní kọ́ èmi ní kọ́ gbólóhùn yẹn da púpọ̀ mọ́ á nítọ̀ ìpèsè bá nàbì sallallahu alaihi ń bẹ láyé ẹni ń múra kankan ní o múra kankan níbi kọ́lá bí múná kọ́ṣà ní múra kankan so ló bá ní ipe àní hamdan kẹsìrán tó ìbá mubaraka mo ní kí ní jẹ́ hadith tẹ́rẹ́bẹ́ ni ó ti kọ́ sọ wàláyé tó kọ́ sí mi ní pé àánú mi kọ́ sí náà pé àà ó sì ràn kankan pé wàláyé wọlé rí lọ́wọ́ tẹ́rì tó ní lọ́wọ́ náà nìyí tẹ́rì rẹ̀ náà nì gbà tí ó mẹ́rin wọn mú ní ọmọ pé àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá nẹ́bí bá sọ lẹ́nu iṣẹ́ tá nẹ́bí bá ṣe sọba kan náà nǹkan tí wọ́n bá ṣe lójú ànẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ọ̀takò bóyá ó dákẹ́ ni bóyá ànẹ́bí sọpọ́ dáa ni kódà bí ìsìnkú ànẹ́bí lọ bá ṣe tó ti lọ́ dáa ó ti dẹ̀sìn náà nù. sọ náà ní pé jọra wọn tó fi ń gbéra wọn yìí wọ̀lá in àtẹ́yìtà lẹ́rí na òtún kìtàbà bí kúnlẹ̀ àyà ẹ̀hùn tẹ́ bá fún wọn ní gbogbo ẹ̀rí mẹ́tàbí ìhú kebulatak òní gbọ́ àfẹ́ntọ́lọ́ bá fẹ́ sànú nìkan àmọ́ ìtò kàwọn náà ni pé wọ́n mẹ́ àwọn tàbí tàbí ìhín kebulatahum wọ́n náà mọ́kànjú sí tiwọn o toró dòdò tó ti kílẹ̀ sí ọ̀hún òun náà ni wọ́n bá lọ ń tiẹ̀ náà ń sọ fún anábì sallallahu alaihi ìwọ gangan ó wípé ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ànábì yẹn sallallahu alaihi wasallam òdodo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ó dì mọ́ ni ó sì máa bá lọ. wa ma ba'duhum bitabi'in qiblata ba'din báwọn gẹ́sẹ̀ wọn wàhálà tó ń fa láàrin ara wọn kìí ṣe díẹ̀ wàhálà tó ń fa láàrin ara wọn kìí ṣe díẹ̀. ọlọ́wọ́n ni wà nẹ́bí sallallahu alaihi wasallam yẹn ni pé àwọn Yahudi àtàwọn Nasara àwọn gan wọn gba tara wọn ìgbé ìgbé irọ́ ni wọ́n ń gbé ìgbé fìtínà ni wọ́n ń gbé láàrin ara wọn ọlọ́wọ́n ní wala in ittaba'ta ahwa'ahum tí wà nẹ́bí tó bèèrè lọ lè tẹ̀lé wọn min ba'di ma ja'aka minal ilm lẹ́yìn ìgbà tó ti ní ìmà tó ti mọ̀ pé ọ̀nà àánú ni wọ́n ń rìn láti ṣàlàyé wọn fún ọ yékéyéké ọlọ́wọ́n bá ní ìnàkà ìdán lámìnà vọ́ọ̀lìmì ìyẹn wà nù alábòsínú wọn náà wà nù alábòsínú ẹ̀rí pé àyà yìí ọjọ́ àyà là aṣọ́rọ́kítà là yà ná àmàlùkì ipe tó bẹ́ ilé ṣẹbọ ẹ́ríkẹ́lá iná lọ́wọ́ lọ́yà yìí wọ́n là ní tàbáìta àwọ́ àwọn là in ashrok ṣẹmọ̀ pé nǹkan yìí ìyẹn ni pé ìtẹ̀lé ìfẹ́nu wọn annabi sallallahu alaihi wasallam kò ní ṣe kò ní tẹ̀lé ìfẹ́nu àwọn yahudi àti nasara torí pé kí ni annabi sallallahu alaihi wasallam gan kọ́ máa yapa wọn ní máa ń wù níbi gbogbo nǹkan kánábì ó yapa àwọn Yahudi àwọn Nasara náà ni máa ń wù ànábì fẹ́ kí nǹkan òun kọjọ tiwọn. ọlọ́run sọ fún ànábì pé wala in ashrakta la yahbatanna 'amaluk sáwọn afọ́wà ní wà hasha an yushrika ma'a rẹ̀ àmọ́ ipe kóbi fà á létí pé hey anabi sọlọ sọlọm gan ọlọ́run ọba ń bá sọ̀rọ̀ báyìí bí tóbi lè ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ gbogbo ṣé ó ti bàjẹ́ irú ẹ̀ náà lọ́run tó sọ fún anabi sọlọ ọrẹ sọlọm yìí bí tóbi lè tẹ̀lé àwọn yahudi àwọn jew tó tẹ̀lé àwọn nasara àwọn christian tó tẹ̀lé wọn lẹ́yìn ìgbà mímbàdí máa jẹ́ akẹ́ mìnàlẹ̀ ìlú lẹ́yìn ìgbà tó ti ní ìmọ̀ tó ti yí ọ pọ́nà ànú lélẹ́yìí a innaka idan lamina zalimin ọjà ó ti da àwọn ará ọwà lára àwọn alábòsínú o kí wá ní àwọn nǹkan tí ó lè jẹ́ ẹ̀kọ́ fáwa níbi àyà yìí òun ni káyà yìí ń ṣàlàyé bí àwọn Yahudi bí wọ́n ṣe jẹ́ ọlọ́tẹ̀ sí bẹ́ẹ̀ náà wá ní gbogbo ẹni tí wà ọ̀tẹ̀ ìwẹ̀ gan tí bá ń bẹ lára rẹ̀ bí ṣe máa ń rí nù yóò máa rí òdodo báyìí òdodo clear sí tó báyìí kò sì ní gbọ́ kò sì ní gbà ṣẹ́ni tí ń sọ yìí bí wọ́n bá ti ń wọnú ayé sí tí bá ti ń wọnú ìrí èèyàn sí tí bá ti ń wọnú àrẹ̀ tí bá ti ń súnmọ́ àwọn èèyàn sí lèyàn ṣe máa rí ìgbé á àti ọ̀tẹ̀ a máa mú èèyàn débi lóun kábàáyé lóòótọ́ kódà èèyàn ń jẹ́ àfà kódà tí yàn bá sọ́ra kódà bí yàn ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam bí yàn bá sọ́ra bí yàn bá sọ́ra kò síbi tí ṣètọ́nù tí ti rí ààyè tí ti wá ààyè tí ó jòkó sí láti bá tìyàn jẹ́. Allah bá ń sọ nù al-Qur'an pé ṣètọ́nù sọ pé la'aq'udanna lahum siratakal mustaqim ìjòkó dè wọn níbi ojú ọ̀nà tọ́tọ́ tán rìn yẹn gan ojú ọ̀nà tó da tán rìn ń sì jòkó wọn bẹ́ẹ̀. yẹni pé ọbẹ̀ kírun ìjòkódì ọ̀ ìjòkódì ọ̀ níbi irun ọbẹ̀ gbàwẹ̀ ìjòkódì ọ̀ irú náà irú ẹ̀ ní ìbéèrè kan ẹnìkan ń bí mi nírọ̀lẹ́ yìí àbí ní ìsínà ni mo tún nírọ̀lẹ́ yìí ó ní òun ní ọmọbìnrin kan girlfriend òun wá ń gbàwẹ̀ wọ́n wá wá òun wá nínú àwẹ̀. ó ní àwọn wá ṣe nǹkan papọ̀ o àwọn báwọn ti sínú tọ́ba yìí nínú wọn bá ní nǹkan papọ̀ gbé ẹlẹ́kùn tó ń láwẹ̀ mo ní àkọ́kọ́ náà wà máa yọ azim sha'a'ir Allah ah, nínú àwẹ̀ nínú oṣù yìí kó lábí èsè nínú oṣù yìí gan wọ́n lọ́ọ́ fẹ́nu ara ẹ̀ sọ ní ìsìn pé wọn ò fi fún ẹni tí wọn ò fi fún yàn tí èsè ìyàwó rẹ̀ wọ́n ń wá wá arifa wọn ní ọba afọṣọ àbí kìnnì kan ni yóò fi mọ bí àwùjọ yìí ṣe bàjẹ́ tó kóbìnrin ọmọ kún lé bàbá rẹ̀ kọmọ lọlé ọkùnrin kan kọlọ́run lọlé ń bá fọṣọ lọlé bá dáná tẹ bá gbọ́ ìbéèrè mi rí ó sì mọ fọ́ yẹn pẹ̀lú ìbéèrè òun ni wọn gbọ́ dákun sí gẹ́fẹ̀rẹ̀ yẹn lè jẹun rẹ̀ láti lè sí ẹ̀ jẹun rẹ̀ nú àwẹ̀ ah, kí ni jẹ́ gẹ́fẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ gan-an àkọ́kọ́ ni jẹ́ so irú eléyìí aburú ńláńlá ni ṣètọ́nù jòkó di ọ̀nà níbi ìbádà rẹ̀ so náà ni ẹni tí bá ń sẹ̀sìn èèyàn ń ṣe súnà wàláhì ṣètọ́nù lè jòkó lèèyàn níbi ẹ̀ náà tó pé ní tí ò sí ọmọ wa ya fọ́tò rẹ̀ kalẹ̀ sínú súnà Nabi sallallahu alaihi wasallam ọmọ wa ya fọ́tò rẹ̀ pé bó ṣe rí nì bó ṣe rí nì ní tí ò sí ní tí èsè ní tí tó fẹ́ gbé wọ̀ tí o táwọn àfàtà ń sọ lú ẹ̀ àbíkó yẹ kó ń sọ lójú méjì ọ wà mú ojú kan ọ wà díjú sẹ́gbẹ́ kejì gbogbo nǹkan yìí ìyẹn gbọdọ̀ sọ́ra tó pé tẹ́ bá wo ìpìlẹ̀ nǹkan yẹn gẹ́mọ̀ rí pé kéta ọ̀tẹ̀ iná ni tẹ́ ní rojú tu ẹ̀ so ẹ wà yanjú ẹ yanjú ẹ yanjú ẹ yanjú ẹ yanjú ẹ tì ẹni rìn yanjú kódà lómi ó tún máa sàwọn èèyàn bọ̀dí lórí aburú ẹ̀sìn ló ti mọ̀ polongo pé torí ẹ̀sìn ni o nítorí ẹ̀sìn ni o so yóò sì mọ̀ lẹ́mìí ara rẹ̀ pé ẹ̀sìn kan kó òun tọ́ ní nǹkan míì tóun tóun tóun ṣe tóun ṣe sílẹ̀ mi gbogbo àwọn kan yìí ìṣesí àwọn Yahudi ni ẹ̀rí pé aka Imam Ibn Kathir ni pé yàní ìnádùn Yahud ìyẹn ni pé ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe òun lọ́ bá àwọn dọ́là Nabi sallallahu alaihi wasallam wọ́n wò pé àà ànábì ti gbẹ̀yìn wọ́n ti mọ̀ pé òun náà ni torí gbogbo àmì ni wọ́n ti fi mà fóun náà ni àmẹ́ntí kan fún wọn ní problem ni pé a bóun lẹ́ni yóò ti ní jẹ́ pé ọ̀dọ̀ àwọn ni ọkàn gùn sí so àìkángun sọ́dọ̀ wọn lọ́dá fi tínà lẹ̀ fún wọn so bẹ́ẹ̀ náà ni nkálukú ti gbọ́dọ̀ máa kíyèsí nǹkan tí bá ń ṣe nínú ẹ̀sìn kọ́mọ̀ jẹ́ kí ọ̀tẹ̀ kọ́mọ̀ jẹ́ kí ẹ̀gàn kọ́mọ̀ jẹ́ kí kẹta kọ́mọ̀ jẹ́ kí ó dí òun lọ́wọ́ láti gba òdodo òdodo mùsùlùmí máa ń la ẹ̀mí rẹ̀ kalẹ̀ fún láti gbà ní ní gbogbo gbà so ọlọ́run bá ń sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam pé bó ṣe rí leléyìí eléyìí ń jẹ́ ká mọ̀ pé àwọn Yahudi èèyàn burúkú ni wọ́n ẹ̀kọ́ tá a rí kọ́ ni àwọn nàṣọ́rọ́ náà èèyàn burúkú ni wọ́n látara pé ọ̀tẹ̀ náà ni ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe ọlọ́run wá ní wọn ò sì nígbà fún wa nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí kọ́ wala nasara hatta tattabi'a millatahum wọn ní yọnu sí ọ àfi kó o ṣe tiwọn kó o ṣe tiwọn iná ni ọgbọ́dọ̀ máa yàn lẹ́nu kẹrí ẹni tí ń ṣe wá sí kọ́mọ wá pé àwọn christian ní àwọn ẹlẹ́sìn kejì àbí àwọn ọmọ ìyá wa kristẹni ah nǹkan ń bẹ lára ẹni nǹkan ń bẹ lára ẹ̀ níjọ́ ni wọ́n rí kí kírísítẹ́nì kan sọ pé àwọn ọmọ ìyá àwọn mùsùlùmí wọn ò ẹ̀ lé gbọ́ wọn onítọ́ onítọ́ tí wọn sùtúrà wọn wọn ìtẹ́ǹtì wọn ó jọ wọn lójú àwọn tí mọ̀pẹ́ ni ànù ní wọ́n mọ̀pẹ́ ni ànù ẹnu ànù ni wọ́n rí mùsùlùmí sí bí tó bá ti tó bá ti ṣe tàwọn ẹni ànù ní ọ́ àfi tẹ́sí ọ̀bá yé nu wọn ni o ṣẹwárí ìtẹ́sìn bá yé nu ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá já lùsúnà tí ẹ̀sìn yé pọ́ùn ló ṣe máa rí wọn nù ipe ẹni àánú náà nìyí súnà ni yóò fi yí lẹ́nu ẹni tó bá já lùsúnà láti pè wọ́n ní ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì ẹni tó bá ń sọ báwọn ẹni wọ́n ń súnà o ń pa ayé jẹ lọ́wọ́ láti rẹ̀ sì tú sáwọn tó tú sí sòun náà ni pé yóò sì padà tú sáwọn tí ò tú sí lọ́wọ́ náà so òun ni pé wọn kì í ṣe ọmọ ìyá wa níbi ẹ̀sìn wọ̀nà ìnìtọ́ náà bá ní wọn ò ní gbọ́ tiẹ̀ àmọ́ wà nẹ́bí sallallahu alaihi wasallam anta bitabi'in qiblatahum wọn náà gbọ́dọ̀ gbọ́ tiwọn o wọn ò ní gbọ́ tiwọn tó bá jẹ́ mùsùlùmí gidi kò ní darí ara rẹ̀ lọ lè bá ẹni tí ò bá sí lójú ọ̀nà òdodo tó bá ti ṣàlàyé fún tó fún ní tó yẹ kó fún ṣàlàyé fún àmọ́ pé ó wá ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé wọ́n ní ẹni tó ṣẹlẹ̀ ní pé ọ̀dà àgbàtà wá sọ fún wọn yìí tí wọ́n gbọ́ tí wọ́n ti láwọn ní fi bídíò àwọn kalẹ̀ ẹjẹ́ pàjọ mọ́ wọ́n sọ pé àtibádùn àní àtibí kúráyìn ni àníbí díà ní fẹ́ kò lẹ́rìí tuntun apẹ́ bá fẹ́ ṣe mítìnì ẹ ṣe mítìnì tẹ́ bá fẹ́ fúnra yín ló ń jẹjẹ ẹ ṣàpèjẹ ẹ mọ́ kí kúráyìn bọ̀ ṣùgbọ́n náà wọ́n pẹ́ mo ti àásọ náà wọn ọ̀gbọ́ mí náà mọ jòkó tí wọ́n yọ ọmọ sí náà ni nǹkan tí ń bẹ lára yẹn nu ìyẹn ti ń dààmú ó ń dààmú díẹ̀díẹ̀ nínú so wàmọ́ àǹtàbẹ̀tàbẹ̀ ọlọ́wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ bá dùn ó ń bẹ̀ tábẹ̀ ẹ̀ ń kí bùlẹ́tà bá ìdí tẹ́ wá rí wọn àwọn gan wọn ní gbọ́ra wọn yé o wàláì bí ṣe máa ń fẹ̀lẹ̀ nù àwọn gan ní gbọ́ra wọn yé tẹ́rẹ̀ tẹ́ bá wá láwọn ń tàdó àwọn yẹn wọn apawó ẹ wá rí pé àbá alágbájá wàláì wà láwọn pọ̀ wọ́n ti wọ́n apin wọ́n gbẹ kókùn gbẹ kókùn náà máa ń pẹ́wó wọ́n ti bàjẹ́ jù wọ́n ti àfowókalẹ̀ wọ́n ti àjù yóò ta pọ̀ àwọn ọ̀lẹ́ máa kó gbóòrò náà bí sí máa rí gangan wà máa ń bè tábẹ̀ ẹ́n kíbla tàbí àìdí tẹ́ bá tó wọ́n ń súnà ń tó bá rọra dúó tó bá ń wòye sí wọn ó padà rí pé níbi bídí àwọn tó ń ṣe hun wọn ò ní padà gbọ́ra wọn yé wọn ò ní gbọ́ra wọn yé ọlọ́wọ́n ní wàlà ní tàbí àìta àhàwà àhùn tí wọ́n bẹ ilé wa ń tẹ̀lé wọn ọ̀ ń tẹ̀lé fẹ́nu wọn pé á ah, díkẹ́ mi náà bá nǹkan tó ń ṣe yìí tẹ́rì ti hàn sí ọ tí ma ti ń bẹ tí ma ti tí ma ti rí tìrẹ tí wọ́n náà ti ní ọ mọ̀ pé áá àìdálélé yìí innaka idan lamina zalimin alábòsí ni ọ. irú ẹ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò wá nígbà tí wọ́n á pọ̀ jù mí lọ yìí ọ̀dọ̀ ẹ̀mọ́jà kíkúrò ánìmọ̀ ẹjá máa ti selected sura ìrọ́nà ìrọ́nà tó ní yíò náà innaka idan lamina zalimin ọ̀dọ̀ alábòsí so náà ni pé mùsùlùmí ìyẹn máa ń dúró déédéé ni lórí tí ẹ bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba ìyẹn máa ń fi tọ́sùn fi sósì torí àìdúró déédéé wàhálà ńláńlá ni wàhálà ni fún ọ̀hún gan fúnra rẹ̀ lẹ́yìn náà ẹni tó bá fẹ́ dúró déédéé ọmọ wa tún jẹ́ wàhálà fún un ọmọ wa wò pé òun rí lágbájá kò rí bí tiẹ̀ ń wò kò rí bí tiẹ̀ aláṣejù ni níjọ́ kan ọmọ ìyá kan bẹ olóhun ọ̀rọ̀ kúnlẹ̀ kò tí kò tí mọ́hun ládàdà ó wá lọlé ọ̀rẹ́ rẹ̀ kan kọ̀ wá bá ọ̀rẹ́ rẹ̀ ń lé ó wá rí mọ̀mọ́ ọ̀rẹ́ rẹ̀ ń níwà mọ̀mọ́ ọ̀rẹ́ tó lọ lè bá ohun èyí kúnlẹ̀ fún àwọn òbí rẹ̀ ń lé ọ̀rẹ́ dé báyìí lọ́wọ́ jùkúnlẹ̀ lẹ́ fún ọlọ́wọ́ wọlé wà fún ìyá ìyá bá ní ẹ̀hẹ́n ah, ah. ọmọ tèmi lọ́yà yàkúyà mo yá kí n sọ pé ẹjẹ́ sọ pé àkànwó àkànwó lè lérí ibú lérí ibú ọmọ ọlọ́mọ yìí ah ó ní kí ló dé bí ó ṣe dúró wọn lé lémi lérí ni kò ní kúnlẹ̀ kò ní tẹ̀ kò ní tẹ̀ gan ah lérí ibú ọmọ làkànwó ah ẹni wọn ní ẹ̀rú wá bà wọn wọ́n ní à ah, alájà àkànwó eléríire ni o èmi ní ìdá o èmi èmi ní ìdá oníyàwó àwọn òpè à ah, ní wàláì wàláì èmi ní ìdá èmi tí ń tẹun gẹ́gẹ́ lọ́dà wàláì èmi ní ìdá o èmi ní mo ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ o yàwọn adákẹ́ yàwọn òpè à ah, ẹ̀ẹ́ wàláì bó ṣe rí nù èmi ní ìdá ó tún wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ wọn náà pé nǹkan báyìí ṣẹlẹ̀ mo ìsọ fáwọn ìyá pé fáwọn alájà pé ah, èmi ni ìṣẹ́dà bí yẹn ṣe máa ń rí nù sẹ́mẹ̀ kó lọ wá lọ báwọn ẹ̀rí kó dá wa lálẹ̀ fọmọ yẹn òun náà ó tún wá dá wa lálẹ̀ fẹ́rí ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba so bí gbogbo àìdúdédé bí ṣe máa wá ń jẹ́ ìṣòro láńlá níbi ọ̀rọ̀ ẹ̀sìn nu kẹ́nìkan mọ́ dòdédé àbí kẹ́nìkan mọ́ sàṣejù àṣejù yẹn yóò mọ kó ran àwọn ẹlòmíì táwọn dúró dédé súnà ni súnà nàbì sallallahu alaihi wasallam àfi kéèyàn ó mú al-wasatiyya yẹn ni pé ìwà níwọ̀ntúnwọ̀nsì tí ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa náà ni má lè nílé òsì ilé ìyà tánàbì sallallahu alaihi wasallam ò lè rú ẹ̀ sì má dẹ̀ ní dé ìdẹ̀ ìyà tánàbì sallallahu alaihi wasallam ò dẹ̀ ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ṣé mú náà lórí ẹnìkan tó dé mọ́sálásí tó ti yọ sẹ́gbẹ́ kan ní sì ń tọ̀ sínú mọ́sálásí ọwọ́ alátòkò ó sì wọ́n mọ́sálásí fúrúrú ní bá ń tọ̀ àwọn èèyàn bá dìde sí ó lò sí akérèkérè anábìnrin ẹ̀fílẹ̀ o ẹjẹ́ kó parí tọ̀hún ó sì tọ̀tọ̀ yẹn tán anábìnrin ẹ̀rọ lè gbé omi wá ẹ̀dá sí wọ́n sì dàmí sí i ànábì òwì kankan síbẹ̀ nìkan náà ni ànẹ́sọ̀ sọ́lọ́mù ń kírun òun sì ń sọ̀rọ̀ lórí irun àwọn yẹn wọ́n ń fọwọ́ para wọ́n ń ké máa lórí irun gbàtọ́ tó kírun tán wọ́n tó kí ló dé tó ń kírun kí ló tó ń sọ̀rọ̀ lórí irun kí ló tó ànábì ní ẹ̀fílẹ̀ ànábì wá pè ipe arákùnrin yìí inna hadhi is-salah irun táǹkì yìí لا يحسن فيها قول بشر إنما هو صلاة وتصبح قل لتو كن يوفي بلومي ككبو أما سي أذكار أما سي سبحان الله أما سي الله أكبر باشن سين ونوما سي مصر ما أقول ما رأيت أحدا أحسن تعليما من رسول الله صلى الله عليه وسلم olóhun ò rí ẹnìkan tó mọ̀yàn kọ́lẹ́kọ̀ọ́ tó tó ànábì sallallahu alaihi wasallam ẹwọ àwọn ìṣesí kan ní mọ̀ ká wọn ẹ rí i pé ìdẹ níbẹ̀ wọn ẹ̀dẹ̀ ìbánilò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyí wọn àwọn instance mìíràn tó wọ́n ń bẹ tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ìyẹn ó rí i pé àá àwọn sọ̀rọ̀ àbàkan sọ pé bá ànábì ti ń sọ̀rọ̀ níbẹ̀ wọ́n láwọn ò rí ká ànábì òbínú báwọn rí i irú àjọ àkọ́kọ́ wọ́n ń kírun Muaz òun ló mọ̀ ń ṣàwájú òrùn bárakùnrin yẹn ti lọ lè takúnù ló ń bá ra dólẹ̀ ìgbẹ́ tiẹ̀ ló bá kírun tiẹ̀ ó kírun tiẹ̀ tán lọ́ba lọ́ba jáde lọ́ba lọ. àyàn wa ń sọ pé mọ̀nàbí kí ni ó sì já ó sì lọ lè dárun tiẹ̀ kí ó sì lọ kò bá akíjà máa parí. sọ ànábì wa pè kí ló dé gbàtà ànábì ń gbọ́ ọ wá ní Muaz kana yutilu alayna as-salah ìmọ̀ ń fa àrùn gùn fún wa ìrún wa pẹ́ kò ní kí bọ̀rọ̀ àwọn tí wọ́n gba hadisi wa wọ́n láwọn ò rí kí anábì sallallahu alaihi wasallam kó bínú sọ̀rọ̀ báwọn rí anábì sọ pé inna minkum lamunaffirin ipa àwọn kan ti dé alẹ́ kókókókókó alẹ́ yẹkún nẹ́ẹ̀sì ni wọ́n ẹ̀sìn lè yẹkún nẹ́ẹ̀sì náà nàbì bínú ojú rẹ̀ pọ́n anabi sallallahu alaihi wasallam wọ́n ní tẹ́nìkọ̀kan yóò bá kírun fáwọn èèyàn ẹ máa kírun pẹ̀lú wàdúhà àbí alam nashra àbí wà shamsi wàdúhà àti wàlẹ́lì zayagisha bá nàbí ṣe ń kàrẹ́ nu mẹ́nu Bukhari mẹ́nu Muslim anabi ní tó bá wọn kírun ahadukum yusalli bi nafsi pẹ̀lú ma sha tó bá kó bá wọn dárùn rẹ kí ni ọba àfi suratul baqara kò fi parí ẹ̀ kò ké baqara tó tún bá lè mùránà sí ó ká lè mùránà tó tún mú ní sáà sí kó mú ní sáà tó tún kó máa mú tẹ̀léra wọn wọlọ́mà àmọ́ tó ẹkún bá ń kírun fáwọn èèyàn ni àwọn àyà yìí àwọn tẹ̀lẹ́tẹ̀ lọ́wọ́ máa mú fáwọn èèyàn kẹ́ẹ̀kẹ́ so ẹ wò ṣètì ànábì sallallahu alaihi wasallam báwọn níbi ìṣesí méjèèjì òun ẹ tún wọ́n yóò tẹ́nìkan náà sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni tó ya Rasulullah bizina ànábì aláwọ̀ mi kí máa ṣe zìnà legislate zìnà fún mi anábi ni ẹ̀ẹ́ ó fẹ́ máa ṣe zìnà anábi ni yẹ́ ẹ tó lè bá yẹ́ ẹ ṣe zìnà ẹ wọ̀rọ̀ onírọ̀ tó lè bá ọmọ ẹ ó lè bá ṣe zìnà ah onírọ̀ àbúrò ẹ ó lè bá ṣe zìnà onírọ̀ ẹ̀gbọ́n rẹ ó lè bá ṣe zìnà onírọ̀ anábi ni ẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ tí wọ́n wá bá ṣe zìnà sí ọmọ ẹnìkan ní ọ̀jẹ̀ sí àbúrò ẹnìkan kọ́ ní ọ̀jẹ́ sí ìyá ẹnìkan kọ́ ní ọ̀jẹ́ ṣòbó nínú àwọn ẹni tí wọ́n yóò ṣe dùn tó bá gbọ́ pé wọ́n ń bá ṣe sìnà ẹwọ̀ ọ̀rọ̀ lálá tó lè sáré ìbá sọ so òun ni pé tí wọ́n bá fẹ́ ṣẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ó ní ìdíkéyàn kẹ́kọ̀ọ́ kí ó sì farabalẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ èèyàn sì farabalẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ tí ń sọ ni pé èèyàn máa lọ lè kéwú ó sì tún máa lísìn sí àwọn tán jẹ́ àwọn tó ń practice sunna sunna ni yóò sì máa kà ìtò bá rí pé kò yíyọ ìrànà gbé báwọn èèyàn pé ah, ẹ̀dàkùn bá mi ṣàlàyé nǹkan yìí sunna ni ti ń jẹ́ pé téèyàn fẹ́ ṣe yẹn gangan ni ó fi yéèyàn ẹ̀wọ̀n nìsín anabi sallallahu alaihi wasallam la mú ìṣesí méjèèjì wáyìí ìṣesí líle ìṣesí rírọ̀ kẹ́nìkan wá dúró kọ́ wá ní èmi ọmọ ọ̀rọ̀ lọ ní gbá ń tèmi ìmọ̀ ọ̀rọ̀ lọ ní gbogbo ìgbà rírọ̀ rírọ̀ yìí náà ni àwọn àbí ọkùnrin ta lọ fi ti ẹjọ́ kó tó wá ní èmi ọmọ lè lọ náà ní gbogbo gbà náà ní ábí ọkùnta ló fẹ́ fi líle ti ẹjọ́ tó náà ni orí rẹ̀ láńlá ni pé pé kí wọ́n rí ẹlòmíì kan gbọ́ rẹ̀ kan ní ah gbà mí yóò yìí lè fà gbà mí yóò sì yìí tún ó tó rọ̀ fà so n ti jẹ́ pé manhaj anabi sallallahu alaihi wasallam gbẹ̀gbẹ̀ so aya yìí bákan náà ó tún ṣàlàyé fún wa pé báwo ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ jìnà sí ìṣe sí àwọn yahudi àtàwọn nàṣọ́rọ́ níbi ẹ̀sìn torí ànábì sallallahu alaihi wasallam ọ̀ṣọ́ alára níbi àwọn hadith oríṣiríṣiríṣiríṣi ẹ̀ríkà ayà kan mọ̀ kálẹ̀ kan pé walan yarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum ń táyà ń túmọ̀ sí ni pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn o ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn tẹ́ ẹ̀ bá sì ti tẹ̀lé wọn inú òní dùn inú òní dùn anábì tó wá tó sọnù hadith anas mbẹnu sahihu muslim anábì ní ẹ màlà tẹ̀tẹ̀bẹ̀ àìnà súnànà mànkánà qablakum anábì ní ẹ ṣọ́ra kọ́mọ̀ jẹ́ pé padà máa tẹ̀lé ìlànà àwọn tó ti sáwájú yín hatta law dakhalu juhra dabbin la dakhaltumuhu anábì ní kọ́lá tán bá ń wọnú kòtò tán bá ń wọnú kòtò sẹ́sìn ẹ̀yin náà sì máa ń wọnú kòtò lọ lè sẹ́sìn bí wọn. àwọn sàhábà wa bí ànábì pé wọ́n mẹ́ni ya Rasulullah wọ́n ní al-Yahudu wan Nasara wọ́n ní tí Yahudu àti Nasara ni wọ́n ànábì ń sọ̀hún ànábì ni hẹ́n faman táwa ni tí ì bá sàwọn àwọn náà ní ń báwí ike a gbọ́dọ̀ fi ẹ̀sìn wa a gbọ́dọ̀ fi ju àwọn Christian a gbọ́dọ̀ fi ju àwọn Jew àwọn Yahudi àmọ́ tẹ́ bá wo ẹ̀sìn tí mùsùlùmí ń ṣe lọ́pọ̀lọpọ̀ lónìí ẹ rí pé ẹ̀sìn wọn ó ti dẹ̀sìn Yẹhudi yányán wọ́n ti dẹ̀sìn kírísítẹ́nì yányán ẹ̀sìn ànẹ́bì tánẹ́bì mú wá kò wá mọ́ kò wá mọ́ bí Yẹhudi ṣe ń ṣe báwọn kírísítẹ́nì ṣe ń ṣe ànẹ́bì sì sọ alára ń bẹ̀ pé ká jìnà sí wọn gbogbo nǹkan lànẹ́bì àtàwọn jíù gbogbo nǹkan anábì ma fi ń jìnà sọ pé irọ́ ìníṣẹ́ mi ti ń tẹ́bá mùsùlùmí lónìí yìí ẹ ọjọ́ sunday mùsùlùmí ti jágbà mọ́ àwọn kírísítẹ́nì lọ́wọ́ tẹ́bá bí wọ́n kí ló ń ṣe yín wọ́n ní àwọn ọmọ wa máa ń lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ ṣọ́ọ̀ṣì àwọn náà wá dá àwọn àtàlátúlẹ̀ ẹjọ́ sunday wọ́n adá sọ̀látù múlẹ̀ náà wọ́n kọ́ mú àwọn àdúà àzíkìrí bídíà wọ́n ni rẹ̀kẹ̀tẹ́ wọ́n ti mọ̀ pàrọ̀ èèyàn ní àwọn àsìkárù yìí tó lẹ́yìn náà wọ́n tó dìde àwọn èèyàn náfílà náfílà dùwà níjàmá níjàmá lẹ́yìn náà wọ́n tó wá dìde wọ́n ni ẹjẹ́ pẹ̀lú ọlọ́run Ekigbe kígbe ọlọ́run ẹni Allah gẹ́gẹ́ bá àwọn Christian ti máa ń ní church tó lẹ́yìn náà gẹ́gẹ́ bí ànábì tí ní ká tún wá múra níjọ jímọ̀ náà làyò tó múra tí wọ́n jáde à ń lọ àwọn mi ti ń white ní ó tún ní iná ni tí yẹn bá ń tírèsì gbogbo àwọn bọ́ọ̀rù yẹn ti ń gbà àtẹ́sìn wàláyé rí pé kò yàtọ̀ sí àwọn kírísítẹ́nì kò yàtọ̀ sáwọn kírísítẹ́nì o ẹ wo maulid àwọn kírísítẹ́nì náà máa ń ṣe ayẹyẹ ọjọ́ bíi jésù anábì ò sáyẹ ọjọ́ bí rẹ̀ rí àwọn sàábọ̀ ò sáyẹ ọjọ́ bí rẹ̀ rí àwọn ìgbà tó yá àwọn ṣíà àwọn ni wọ́n wò pé báwọn jésù báwọn christian ti ń ṣe yìí àwọn náà mọ̀ sí bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ mọ́lúdì ànábì gbàtán bẹ̀rẹ̀ mọ́lúdì ànábì mọ́lúdì márùn-ún náà kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti tànábì wọ́n ti ti fatima wọ́n ti ti ali wọ́n ti ti hasan wọ́n ti ti hussein láwọn ṣíà bó ti ti pààyàn náà ń ja mọ́ wọn tí wọ́n ń gbà mọ́ wọn lọ́wọ́ kò tẹ́ wàá tún tí mọ́lúdì tànàbì kò jẹ́ tiẹ̀ nìkan mọ́ báyìí o mọ́lúdì Ibrahim nìyá sí náà tó ti wà ń bẹ̀ báyìí òun náà tó dà nàbì ọlọ́run kọ́hún àbí ṣe pa ń fa tànàbì sallallahu alaihi wasallam gan ipe àníbídé àníkíní yìí eléyìí ń bọ́lá ní àáfà àwọn sí báyìí mọ́lúdì Ibrahim nìyá àmọ́ ẹ jẹ́ ń sọ fún yín ẹ jẹ́ ń sọ fún yín Súfì mọ̀ nǹkan tó ń ṣe o pẹ̀lú pé bí wọ́n mọ́lúdì Ibrahim nìyá sàn ṣe ẹ̀yin lẹ́ẹ̀ o wọn ò lánàbì kankan o Ibrahim ni yáàsì lánàbì wọn o ẹnà lè bí wọn àwọn tó bá jẹ́ fẹ́ìdọ̀ alátàntọ́ lẹ́ẹ̀kan náà pé wà máa ń tàbí tàbí ẹn kìbìlẹ́tà báyìdín aláwọn gan wà máa bá dùn ún bí báyìdín àwọn gùn lè gbà fúnra wọn àwọn kan bẹ àmọ́ wí ni wọn àwọn kan bẹ ẹ̀yìn wọ́n ni fẹ́ìdọ̀ làwọn sọ àwọn gùn ọgbà tara wọn torí lọ́dọ̀ àwọn fẹ́ìdọ̀ ànábì gẹ́gẹ́ ni Ibrahim Niyas kọ́dà lọ́dọ̀ àwọn tẹbárẹ̀ tí bá ń sọ fẹ́ìdọ̀ àwọn tí bá ń sọ àkíkà Ibrahimiya wọ́n ni ànábì kan wá ní fẹ́ẹ̀kì nígbà tó fi wá ní Muhammad ni ìgbà tó wá ní Ibrahim gẹ́gẹ́ tó ni mólúdì ẹ̀tọ́ láwọn ń ṣe òun mólúdì ànábì náà làwọn ń ṣe lọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ lákìyèsí pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tẹ́ bá kíyèsí gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà á sẹ́sìn yóò rí pé ẹ̀sìn àwọn Yahudi náà làwọn èèyàn ń ṣe ẹ̀sìn àwọn Nasara Christian náà làwọn èèyàn ń ṣe lẹ́sìn ẹ máa wò ó pé ẹ pariwo ànábì ẹsẹ̀ kìíní kan tó kò sẹ́ni tí máa ń sọ bẹ́ẹ̀ nínú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jésù náà máa sọ pé ẹ̀kẹ́ hallelujah ẹnìkan ẹ̀kẹ́ kọ́dà kan máa pariwo pé ẹyọ lọ́n lógó òsì tán ti ń ṣe nù ẹgbẹ́ lọ́n tó hmm, bí dàgbàbí wọn kéèké ìyá àmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́dẹ̀ díẹ̀ náà làwọn yẹn kàn mú wọ ẹgbẹ́ àmúlé ìtú ah, ti wá gbélé ìtú ti wá gbàtà fi wọn kéèké táwọn yẹn bá péjọ báyìí bí àwọn àníbi àdúrà náà ni wọ́n ti máa ń péjọ bí wọ́n fẹ́ ń kó mọ àbọ̀ ń ṣe wòlé máa sẹ́mọ́sí lọ́rin wọn. táwọn yẹn bá ń pariwo táwọn afáyẹn bá jòkó ń tẹ́ mọ́ gbọ́ ni àǹtìtúlélà àǹtìtúlélà àǹtìtúlélà òun sì dákẹ́ akàmọ̀gbà tí sọ́lù alánàbí ìlkẹrí àmọ̀gbà tó dé àwọn olísìnga láti gbédé bó ṣe di kó gbajúmọ̀ nù nítorí wọn fi ń dáhùn yàrá kẹnu ọgbọ́n sọ́lù alánàbí ìlkẹrí sọ́lù alánàbí ìkẹrí sọ́lù alánàbí ìkẹrí ẹ̀dákẹ́ nẹ́ẹ̀sọ̀ láti ẹ̀dákẹ́ sokòsí ṣùgbọ́n àwọn nǹkan yìí bí wọ́n ti mú wọlé díẹ̀díẹ̀díẹ̀ látara ẹ̀sìn àwọn Christian náà làbá kan fi wò sùn tó wá pé onísùnà ilẹ̀ ń tọ́ ọ̀rọ̀ òun ni àwọn yóò ní ilé ah, ah, ìyàwó pọ̀jù báyìí ó ní wàlà àìbà fi Yorùbá síwá annadinahum ó ní ọbẹ̀ yìí ọbẹ̀ bú Yorùbá ni o wọ́n ní ah, Yorùbá ò ní láìfi kankan là àmẹ́nu láìfi tí wọ́n ní ni pé ẹ̀sìn wọn kàdíìnì nàṣọ́rọ̀ bí ẹ̀sìn àwọn kírísítẹ̀nì ni lákàdíìnì muhammadin kọjú ẹ̀sìn anábì ma kọjú ẹ̀sìn tànábì ma tó náà ni pé challenge tó lágbára ni orin yìí kónkálukú náà kọlọ lè wo bí ṣe ń sẹ́sìn kónkálukú lọ bí ṣe ń sẹ́sìn kọ́lá tẹ bá rí ẹlòmí tí bá ń sàdúrà ẹ̀wọ̀n pé ah, ah, àdúrà rẹ̀ yìí kò yàtọ̀ títà àwọn kiri yóò kọ́ yàtọ̀ nígbà àwọn kiri yó kọ́dà ẹ̀ máa rí mùsùlùmí náà yọ́bẹ̀ sàdúrà yọ́bẹ̀ ṣe bá àwọn kiri yó náà ṣe ṣe ń ṣe bóyá bá ẹni bá wọn tọ́pù dáadáa tẹ́wọ́ wà númọ́tò ẹ̀ sàdúrà fún abẹ́ sàdúrà yìí ẹ̀ sàdúrà fún yín nkálukú ṣe tiẹ̀ nkálukú ṣe tiẹ̀ nkẹ́kẹ́ sì kọ́ ni pé báwọn kìtẹ́ ṣe máa ń ṣe númọ́tò we let's pray in the name of Jesus nigga we we thank you oh Jesus kí ni ká mùsùlùmí náà fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ẹjá sàdúrà ẹjá sàdúrà bò nkálukú ṣe tiẹ̀ ẹ̀túndé o ẹ̀túndé kọ́ nkálukú ní tiẹ̀ jẹ́ tí máa fún ọyún fún ọ ní sítádẹ̀ wọn náà ṣe tiẹ̀ nkálukú ẹ fúnra ẹ kárù so ìṣesí àwọn kìrìyóhùn ó ti gbanú ó ti gbà ha wa ní ká sáà máa tẹ̀sìn bí wọn ká máa jọ wọn ká máa ṣe bí wọn so ó ti gbanú gbà ha wa ó wá pọ̀ bẹ́ẹ̀ rẹ̀kẹ̀tẹ́ tí pẹ́ máa rí pé ah, àwọn kírísítẹ̀ ni máa ń ṣe báyìí kí ló kàn ti ní pẹ̀lú eléyìí ẹ tún wà àwọn kan kéèyàn ojú látùbà kọ́mọlọ lè péjọ síbi kan kọ́mọlọ lè hó kò sí nínú ìsìláàmù yìí àdáńgbá táwọn èèyàn ń lọ tọ́nà lè máa hó ń bẹ́ẹ̀ kò sí nínú ìsìláàmù yìí tẹ́báwò náà ẹ tún wá rí pé kò sí ìlànà tẹ́ni ń gbà ìlànà àwọn kírísítẹ́nì yìí náà ni lára kírísítẹ̀nì náà ni bí kó mọ́ ní ẹbomi wá ẹbomi wá àbí ẹwà rárá golis water ẹ àbí àgbọn àwọn ẹ̀mọ̀ bí àwọn tẹ̀lẹ́ àwọn tẹ̀lẹ́ ní máa ń tẹ̀yí wọn ní àgbọn ni kó kálukó gbé wá ẹ àwọn kan náà ń bẹ náà ẹja ìgbẹ̀lẹ̀ àwọn ọ̀nà ń bẹ lọ́nà táwọn àbáyì dúkúrú yìí tí ìlànà tàǹdẹ́bì náà lélẹ́yìí tòlè yóò fi mọ̀ pé wọ̀là ní tàbá ẹ̀ta àhánwá àwọn ẹni tó bá ti ń tẹ̀lé ìfẹ́nú àwọn èèyàn tó yẹ pé èèyàn ń jọ wọn èèyàn gbọ́dọ̀ jọ wọn ọ̀rọ̀ kí lọ fún anabi sallallahu alaihi wasallam náà lẹ́ẹ̀fi ní pé gbogbo nǹkan lànàbi sallallahu alaihi wasallam ni mo fi yàtọ̀ sí wọn anabi jọ wọn kódà anabi sallallahu alaihi wasallam ó ní wafiru liha anabi ni ẹfi kalẹ̀ ẹfi yín kalẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹfi kalẹ̀ ẹ gbọ́dọ̀ anábì ní khaliful yahuda kẹfì yàtọ̀ sáwọn yahudi anábì wá ní wọ́n jùsù àṣàwárìbà àmáwọn irun imú ẹ máa gé ẹ máa gé irun mú àwọn yahudi àwọn da arúgbọ̀n sí wọ́n da irun mú sí ni ẹ̀yà wá yàtọ̀ sí wọn àbíkẹ́tẹ́ rẹ̀ ní ìkọ́dán ogun rúgbọ̀n kó wá fi irun mú kalẹ̀ ìṣesí àwọn yahudi nù. No so bẹ́ẹ̀ náà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ti wá rí nìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ẹ̀dàkùn ẹ̀bá àwọ̀ àfá nínú àwọn àfá ńláńlá lù yìí tó ní orun bàbá ni ẹ̀bá wa wá anábì ni wọ́n fi rú àlèhà yẹ kí irùngbọ̀n pọ̀ so ìṣesí tànẹ́bì sallallahu alaihi wasallam kò wu àwọn èèyàn mọ́ ìṣesí àwọn ẹlẹ́sìn míì náà ló ń wu àwọn èèyàn jù sùkọ́lọ̀ kọ́ mọ́sá sànú fún wa kó fi ẹsẹ̀ wa lé òdodo kó kálukú wa kálákìsí o nípa ẹ̀sìn dábàá sìn èyí tá nàbí sallallahu alaihi wasallam wa gangan òun náà ní ẹja ṣe bó ṣe ṣe gangan òun náà ní ká ṣe sòtún yẹn bá ti yẹ gẹ̀rẹ̀ kó lérí rẹ̀ innaka idhan lamina zalimin ìyẹn náà di ara alábòsí nù kọ́lọ̀ kọ́ mọ́ káwa kún alábòsí سكلون كشوالين وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته awo ọwọ́ mi a rí bísíkẹ̀tì kan bẹ́ẹ̀ afáà sọ́nà fún akìlẹ̀ mọ́wánì sí tẹ̀sírì 2016 ọdún tó lọ ọgbọ̀n àwẹ̀ òun náà ló wà bẹ́ẹ̀ so tábẹ́rà ẹwà gbé afáà sọ́nà sáà 200 naira ní tẹ̀wọ̀n ọ̀sán àdúrà tàṣírí bàá ní ọdún tó lọ so naam. oríbèrè ní asalaamu alaykum ẹ dákun ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí maniyu àti maziyu èrò ni yóò ṣẹlẹ̀ tí èèyàn ó fi wẹ̀. maniyu òun ni wọ́n ń pè ní sperm maziyu òun ni wọ́n ń pè ní seminal urine. manej jíjáde tiẹ̀ ọmọ ń jáde nígbà tí èèyàn bá ń fèlè adùn ńláńlá ṣùgbọ́yà èèyàn ronú àbíyàn lálà àbíyàn ní àṣepọ̀ pẹ̀lú ara léèyàn sínú ni màní yẹn máa ń jáde ọmọ wa ń jáde ní tiẹ̀ pẹ̀lú pé máa ń tira wọn jáde ni ní pé èèyàn máa ń gbà tí ọba jáde àmọ́ mazij nígbàtí èyàn bá ní ìrònú tí ara yẹn bá wá tí atara yẹn dìde so nǹkan yẹn yóò wà ní orí ní ojú ara yẹn kúrò yìí ò ní mọ̀ pé nǹkan yẹn jáde so òun ni òun èé nípọn òun èé nípọn gẹ́gẹ́ bí mẹ́nìyí so tí mẹ́nìyí bá jáde òun ni èèyàn wẹ̀. èèyàn wẹ̀ àwọn tó akémọ̀ sí ìbá ènìyàn kan lọ lè ṣan ojú ara lásán ni so tí èèyàn bá ti fẹ́ kírun ènìyàn ní kò ṣàlùwàlá tó akọ́ bá ti lálùwàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kí ni èèyàn bá ti jáde àlùwàlá ti ó ti bàjẹ́ so ìyàtọ̀ tí ń bẹ láàrin elmenij àti àti maziyi lélẹ́yìí wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum ustaz kí ni àdúrà tá máa ṣe tí yóò jẹ́ ká ní ìmà tí yóò jẹ́ ká mọ in tí wọ́n bá kọ́ wa àti in tí a bá kọ́ tí ó sì jẹ́ ká ní ìmà. bákan náà ó bèèrè pé ṣé dandan ni ká wẹ ìwẹ̀ jánábà a bá dá àtọ̀ sára láì bá obìnrin ní nǹkan sí pọ̀ wọ́n ti dáhùn yín o. naam ẹni tí ọba ń fẹ́ kọ́lọ́wọ́n ọba kí ó jogún ìmọ̀ fún un àwọn kan ní pé ọmọ lọ sí ilé kéwú wá pé tìwé náà ni kọ máa lọ sí ilé ìwé yóò sì ní àkólé kan nípa rẹ̀ ẹni pé yóò lákòólé kan nípa rẹ̀ wọ́n tó ń náà fẹ́ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kó lẹ́kọ̀ọ́ kó ní ìmà ọwá ń jí lágo méjì àbọ̀ ọ ẹ̀tẹ̀wẹ̀ ọwọ́ àmọ́ lọ léèrè lágo mẹ́sàn-án náàgù mẹ́sàn bóòlù yẹn ti fẹ́ mọ tí wọ́n ń kọ́ yẹn báwọn tó kébi píríọ̀dù ka méjì yóò ti kọjá tó di kó débẹ̀ so ó mìpẹ́ nìyẹn kò ní àkólékà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe láyé o àkọ́kọ́ ni kí wọ́n kọ́ lákòólékà náà pé kíní yìí mo fẹ́ mà kíní yìí mo fẹ́ mà torí tí wọ́n bá ṣetán láti mà ó rọrùn kí wọ́n má mà tọ̀ yóò làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ni pé tó bá ti wá ní kòlé kan yẹn tán èèyàn mọ̀ wá bẹ̀ lọ́hùn pàtàkì jùlọ nígbà tí wọ́n bá ń kírun so allahumma inni as'aluka ilman nafi'an allahumma inni as'aluka ilman nafi'an so àbí tí wọ́n bá tún mọ ọ̀nà míì tí wọ́n tún lè fi bẹ̀ lọ́hùn ọba kí allahumma zidni fahaman allahumma zidni dabtan gbogbo àwọn kabaahun kí ọlọ́wọ́n bá jẹ́ kí láàká ìmí kó tó mú sí lọ́wọ́n jẹ́ kí ní kó tó máa yé mi sí so kò sí tí ó burú ń bẹ̀ lórí ìrùn nígbàtí ẹ̀ bá forí kalẹ̀ pàtàkì jùlọ nígbàtí ẹ̀ bá ti tàṣáwòrì forí kalẹ̀ gbogbo forí kalẹ̀ ní òkè ṣe forí kalẹ̀ gbẹ̀yìn àbí ní ìgbà tí èèyàn ń bá jí lóru kí ọmọ bẹ̀ ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ so irú àwọn kan yìí náà nìkan tí èèyàn máa ń ṣe so bákan náà Nabi sallallahu alaihi wasallam ó tún júwe fún wa ipe oyin lílá mamúlaka ishap bẹ́ẹ̀ ni wọ́n ń pè kíníkan ní zedib mamúlaka ishap so níta nàbí sọ̀rọ̀ sọ́nà tó prescribe fún wa ní so ká gba tító ká sì máa ká máa lò ó ẹ̀ẹ́n àmọ́ pé àwọn eré àwòkó ìmọ̀wó gan làwòkó gan ni kí làwòkó gan mọ̀ ẹ dákun ìmọ̀wó làwòkó àwòkó kí lọ́mọ̀ tó ní ohun lọ́mọ yóò fún ọ nímọ̀ ní ọmọ pé èsù èsù èsù ní ẹ̀dàkùn àbí kúlùsọ kí n kúlùsọ mọ́ ẹ́ kúlùsọ gẹ́ nílà ká ìkàtọ́ ní ẹ̀ẹ́kà so ọkùnrin àǹkà yìí èyàn kan èsù kan ní nínú iya illa asma'u sammaytumu a antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan ilẹ̀ kan ya lẹ́kan ya dẹ́kan design rọ kan bárọ̀ lẹ̀ títí ń bárọ̀ lọ so kọ́lọ̀ kọ́mẹ́ta fún yàn naam ẹlẹ́ẹ̀kejì onípẹ́ni tí ọba ní ẹ̀yìn tí màní ìjáde lára rẹ̀ tí pé bóyá ó láṣepọ̀ pẹ̀lú ara lè rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà yọ wẹ̀ lọ́lọ́lẹ̀ wẹ̀ kúrò bá ti pé ọ̀sán rọ̀mùdán lèyàn bá sùn tó pé màní ìbá wá jáde lára yẹn lálà yẹn wá bá nǹkan lára yẹn tó tutù so èèyàn náà lè wẹ̀ sàmá àwẹ̀ ẹni yẹn ọ̀já ẹni yẹn ò ní dáwẹ̀ padà sọ àwọn èèyàn yẹn ò sì já yọkànlọ̀ lè wẹ̀ lásán náà ni sọ wọ́n lọ́wọ́ àìràn oníbẹ̀rẹ̀ ní tàbá ṣe àlọ́lá tán nínú àwẹ̀ Ramadan sáà lè gbé tọ́mì tó bá ṣe díẹ̀ sígbà yẹn. ọ̀kẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n ní pé tí wọ́n bá ṣe àlọ́lá tán ipe tó bá ṣe díẹ̀ tí wọ́n lè gbé tọ́mì tuntun nìyẹn mì ní pé kọ́mọ́dà pé èèyàn ń gbé omi àlùwàlá mu náà ní sọ so ipe kọ́mọ́dà pé èèyàn ń gbé omi àlùwàlá mu èèyàn lè tí ẹ bá ṣàlọ̀ àlá tó bá ti tu kóra ìmílẹ̀ tó bá ti tu sí mẹ́lẹ́nu rẹ̀ títọ́ bá wà yẹn lè gbé mi immediately ṣùgbọ́n lè gbé tọ́mì kò sẹ́ni tó ní kéèyàn máa di tọ́mẹ́nu láti fi gbà wẹ̀ kí wọ́n máa tutọ́ rán so ìtọ́ ọ̀ràn kankan lára yẹn nature tọ́lọ́mọ bá ti dá mọ́ wa ní ara nìyíhùn so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní sọ́wọ́n alukọ̀ alfa wọn ni ẹ̀dá kùnrin fẹ́ dáa kí a máa tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run kí a wá péjọ kí máa lu ìlú pé astagfirullah wọ́n á fi kọ́ ni ẹlẹ́kùnrin òjísà wo ni ọlọ́run fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run bá sẹ́ni yìí ní ẹ̀sán rẹ̀ tó ara ọ̀nà tí mùsùlùmí tí a fi ń jọ àwọn kírísítẹ̀n náà nù kí ọ sọ àdúràdúrin kí ọ sọ àdúràdúrin gbé orí rẹ méjèèjì tó mú wáyé orí rẹ méjèèjì orí rẹ méjèèjì ò lè mú wáyé tó kẹ́ pé tó máa fi bẹ̀ lọ́run pé òun ṣàdúrà. Ah, ẹ̀kẹ́ orí ní ẹ̀rùn bí àwọn kiri ó gangan wàláì kìí sílẹ̀ ànàtà náà sallallahu alaihi wasallam àbí òtẹ̀ wá sí yíò hajjizakafurula hajjizakafurula ẹ̀wọ́n jẹ́ ẹ̀wọ́n kọlù sí láti àntọ́rọ àforíjì ọlọ́rọ̀ ah, ẹ̀dàkù kí wọn náà tẹ̀ mínísìn kọ́ wá jẹ́ pé ọwá ń jó sí mi ó ti tẹ̀ mí tí a mọ̀ pé mọ̀ pé àbí rí rẹ̀ dàrú ni ah, ó tún ń jó ó sẹ̀mí ó tún ń jó walillahi masalul a'la oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum ya ustaz òkèrè ìsàlàyé ilé nìkan oníbẹ̀rẹ̀ ní tẹ́tí obìnrin bá fi ṣòkòtò kírun ṣe ní ìrun ọ̀rọ̀ ṣòkòtò wíwọ̀ fún obìnrin okay ọ̀rọ̀ ṣòkòtò wíwọ̀ fún obìnrin òun ni pé ṣòkòtò tí ó bá fún lára obìnrin tí kò fẹ̀ tí kìí ṣe èyí tí wọ́n ti fún obìnrin kódà kóbìnrin máa wọ̀ lẹ́yìn náà tí obìnrin ó bá wá wọ̀ èyí tó fẹ̀ tó jẹ́ tobìnrin òun náà ọ gbọ́dọ̀ lo hijabu tí ó balẹ̀ yányán tẹ́nìkan kò ní rí pé ṣòkòtò ló wọ̀ yìí ṣúlẹ̀ tó ẹkọ́ bá rí báyìí tó bá fi kírun ó mì pé yóò fi hijabu lé ṣòkòtò yẹn ní òfin kírun àmọ́ ìtò pé ó fẹ́ náà lóòótọ́ ṣòkò á sí hijabu ń bẹ̀ ó wá fi kírun ó ń tọ̀hún ń tara rẹ̀ jẹ́ ni ó ń tara rẹ̀ jẹ́ so náà ni Allahu a'lam. ó bẹ̀rẹ̀ asalaamu alaykum is there any other permissible nafila in last part of midnight after one has assembled isua congregation tarawih. nígbà tí wọ́n bá ti kí tarawih bóyá ní alẹ́ ni tí wọ́n kì ní jama nǹkan kan bẹ́ẹ̀ sọ nípa tarawih kíyàn kí ní sólùsọ̀lẹ́ àkhir ní ìdámẹ́ta gbẹ̀yìn òru òun ló dájú lábí kí wọ́n bẹ̀rẹ̀ bí aago méjì méjì àbọ̀ òun ló ládájú àmọ́ ẹni tó wáyé pé kò í láǹfààní láti rí kí ní jàmá lóru kíyàn kí after ishai ní jàmá ó dájú kíyàn ó dá kí ní òru fúnra ara yẹn lọ torípa anabi sọ̀rọ̀ sọ́lá mọ̀ sọ àdísì ń bẹnu sọ hẹ́ o ń bẹnu súnà Abi Dawud ipe anabi ní tẹ́ẹ̀bẹ́ lè kí irun nínú Ramadan lálẹ́ tí yẹn wá sálámà pẹ̀lú imam yẹn ni kí má jẹ́mu tó wà fẹ́ yẹn ni pé kó sálámà pẹ̀lú imam yẹn má kí pé mo kí tarawih tán yóò wá sẹ́ wítìrí kù sálámà pẹ̀lú imam àti wítìrí yẹn yọ kí anabi ní káànà lẹ́wọ́ ajru qiyami layli kulla anábì ní ẹnìyàn ó ní ládàá bí ẹni tó fi gbogbo òru kírun ni ẹni tó bá ti wá kírun eléyìí tí ẹ bá ti kí bóyá alẹ́ lèèyàn kí ni àbí òru náà lèèyàn ó pé yẹn ó kí ni kí yẹn má jẹ́ kó ju mọ́kànlá lọ. tura nabi sallallahu alaihi wasallam adisi mẹnu sahih bukhari aisha radiyallahu anha oni ma kana rasul sallallahu alaihi wasallam yazid ala ihda ashara rak'atin fi ramadan wala fi ghayrihi ó ní ànábì èlé kèé kírun kó lé ju mọ́kànlá lọ nínú rọ̀mdọ́nù ni àtìgbà tí èsì rọ̀mdọ́nù adéṣì sọ̀yọ́ bọ̀kọ́rí ni ó túmọ̀ sí pé tí ẹ bá ti kí lálẹ́ èyí nídìí kí wọ́n tó kí ní òru mọ́ so kí wọ́n kí lálẹ́ kí wọ́n kí lóru mọ́ tí wọ́n bá ti mọ̀ pé òru ló fẹ́ fi tiẹ̀ sí kí wọ́n fi sí òru tí wọ́n bá ti jẹ́ jàmá so ni ó dáa jù so wallahu a'lam. olórí assalamu alaikum ó ní ẹnìkan ní ó ní kò sí aburú nínú ìlú drum ó ní ṣe bí ìgbà tí ànábì ń bọ̀ láti maka tí ó lọ sí madina ṣe bí bàndínwì ni ìlú tí wọ́n lù tí wọ́n fi pàdé rẹ̀ ẹ dákùnrin bá wa tan ìmọ́lẹ̀ sí. ẹ rí nínú alukur'an àríbi tí ọlọ́wọ́ bá ti ní pé ọtí mímu fi àbí tẹ́tẹ́ títa àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní pé wà ìsìnmú ọmọ akàdárò mi ń nàfẹ́ìmà àmọ́ ẹ̀sẹ̀ rẹ̀ kàn lé ju àǹfààní rẹ̀ lọ́nà kẹ́nìkan wá dúkọ́ wá ní sẹ́tìrì báyìí inú Kùránì lọ́wọ́ àyíbá ibi àǹfààní ń bẹ níbi ọtí so míwàá ayá mi sì ń bẹ tóun ní ẹ̀yìn inna al-khamr wal-maysir wal-ansab wal-azlam rijzun min amali ash so kí wọ́n padà ẹnìkan wá ní pé ànábì sallallahu alaihi wasallam kí n kí agiri pẹ̀lú rẹ̀ ni o ike wọn lùlù pàdé ànábì sallallahu alaihi wasallam ọ̀dà lẹ́yìn ìgbà yẹn ànábì ni ẹ mọ́ lùlù mọ́ ó ti wá jẹ́ pé wọ́n lùlù jọ ti ń bọ̀ wá Mádínà lọ́mọ bí sẹ̀rí àní àwọn ẹ̀rí ti pọ̀ tánàbì ti ní ẹ mọ́ lùlù mọ́ ànábì ni innal ghina yanbutul fujura fil qalb ipe ghina ìmọ̀jó tapiano lubẹ̀m̀bẹ́ ìmọ̀ ń gbin ìmọ̀ ń gbin pòkì sínú ẹ̀mí yẹn ni mọ̀jẹ́ kí pòkì ọwọ́ àánú ẹ̀mí yẹn ni ọjọ́ méjì tí yẹn láǹfààní àti lùlù kìí ṣe ìlù tí ó ti pé yóò sì jẹ́ ìlù tí àwọn ọkùnrin máa ń lù ìlù àwọn obìnrin ni kí ni ìlù àwọn obìnrin láwùjọ yìí kéngbè òun náà ní jọ́ ìyàwó àárín ara wọn ni wọ́n sì ti lù láàrin àwọn obìnrin ara wọn so àbí níjọ tí wọ́n bá ń jọ ọdún àárín ara wọn náà ti gbogbo ẹ̀rí bá rí ànábì wọn pé so ní tánàbí máa ń sọnù so irú ẹni ni kéèyàn wá ní kéèyàn wá ní ẹwà generalize ẹ ní ìsinmi ẹ ń njọ ọdún àwẹ̀ àtijọ́ ọdún léyá kẹ́nìkan wá jẹ́nìsì kan wá ní ní ọjọ́ jímọ̀ yìí èmi ò kìí dì o èmi kìí dì má ní kí ló dé ètò kìí dì ní jímọ̀ tí ń bọ̀ náà ètò kìí dì ní jọ àlàrúbáyé tó ń bọ̀ má ní kí ló dé ṣẹbá àwọn kìí dì má ọdún so njọ́ tánà bá ti fi nǹkan rọ̀ síbì kan pé ìjọ yìí ẹ ṣe njọ́ yẹn náà lẹ máa ṣe é jọ ènìyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìlú yìí ìjọ tánàbí nìkan lù àwọn obìnrin ni ó lù àní ara wọn ni wọ́n sì lù níjọ́ ìyàwó àbí ní ọjọ́ ọdún sùkùjú lẹ́nu ṣẹ̀ríà Islam àbí tí wọ́n bá fẹ́ ṣèfẹ́nu náà ló kù kò tẹ́ wọn ò tẹ́ ní ṣèfẹ́nu wọ́n wọ́n pé àà ah, ah, lè kéwìlẹ̀ láti kọ́ ọmọ ìjáde ẹjá mọ̀ dìfẹ́ǹdì wọn pé náà ń ṣe dáa so ń tẹ́ bá ti rí pé kò dáa ẹsọ wọn pé kò dáa wọ́n lẹ́rìn ilà wọ́n á ń kọ́ wọ́n lórí lẹ́kọ̀ọ́ abẹ́ ńkọrin ẹ̀ ń kọrin wọn lórí lẹ́ńkọ̀ orin lẹ́ńkọ̀ tẹ̀rọ lérè sí jáàzì piano àwọn ni wọ́n lórí lẹ́ńkọ̀ ah so náà kó sànú yàn ni naam. olùwẹ̀ ní sàlámù alẹ́kùn ẹ̀dàkùn sáàb ẹni tí ń fa sìgá tàbí ẹni tí ń mutí tí kò wá fẹ́ ṣe mọ́ báwo ni ó ṣe ṣe ẹ bá wa ṣe àlàyé rẹ̀. irú ẹni kó jìnnà sí àwọn tí ń bá rìn sùlẹ́yìn náà kó súnmọ́ àwọn ẹni rí kó sì mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kó ṣàánú kó yọ kó lẹ́mìí subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa